was why he was imprisoned. So the king asked him. He said, he asked, before the king asked him the question, he said, look, yeah, Amir, I have a question. I have a question. The king said, okay, ask your question. He said, when do you enjoy sleep? The king said, when you are sleeping. He said, no, you don't have consciousness then. How do you now know that you are enjoying the sleep? The king said, Okay, after you have woken up. He said, No, you are already out of the sleep. How can you enjoy it? How can you know when you that you enjoy it? Say, because if you are eating a meal now and you enjoy the meal, you will know because uh, you are conscious and you are in the process. <laughs> the king said, No, this one is not a mad, madman. Please release him. You know, such a simple thing. Some things we do now and then every time. Your soul, where is it in your body? You understand the point? This is the issue. You have so many sweet things delicious thing or sweet as you call it, these, these things have different taste and you have a feeling of satisfaction. You, you express it as satisfaction, everything. But they are different. You can't explain it. You know, why do you now get yourself bothered about Allah's sublimity? Is he reclining? How, how is he over and above his throne? The Malik bin Anas rahimahullah said, Wa imanu bihi wajib. They are wajib. To believe in it is compulsory because it is a verse of the Quran, it is explanation of the Prophet sallallahu This is the creed on which Islamic creed. Islam by definition, the word ignorant Muslim does not exist. A deen which has to define water. What is water? You, when you go to Kutub al-Fiqh, what is water? they have go into definition. So that anything that is contrary to it must not be used in practicing, you know, ibadah, anything that has to do with ibadah. This is the definition. If it's zakat, they say, what is zakat? If it's fasting, they will ask, the first thing they will say, tarif. What is the definition of fasting as far as Muslims are concerned? What are its conditions? You know, tell me, how many fields? I was telling a brother that, uh, you know, codification of laws that govern human nature such that will bring success, you find it more in the book of Allah and the tradition of the Prophet. Why are we turning our eyes to it, to them as if though they don't exist? The first zulum, you know, injustice is to know these things exist and turn your back to them that know as if they don't exist. In as long as you turn your back to this truth, there, that's injustice. And when there is injustice, there will be no peace. That is it. Imam Malik now said, "Waswalo an Making it issue of disputation as if that is now scholarship in itself. It is an innovation that will not get one anywhere. So, and you are one of the innovators. Get out of this place. That is what Malik said. From available evidences, Malik bin Anas, Rahimullah Ramatawasya, knows that this, the nations of, um, of Islam will be in the state of anarchy, jeopardy, and confusion. But is it news? No, it's not new. When he was asked, What would you think? As a scholar, maybe you have new thing that will encourage us and teach us how to solve the problem. Say, no. The later part of this ummah can never be rectified from any confusion, calamity, or jeopardy it finds itself, except what rectified it in the beginning. What is never done then, what is never part of religion then, can never be part of religion now. That's what he said. So therefore, as Muslims, you don't look for new solutions. La what has been the solution preferred by Allah, explained by the Prophet وسلم, and understood by the companions. That is the way out. The act of doing this, referring things to it as it should be from at the beginning, is Salafiyah. Anyone who does this is a Salafi. My dear brothers and sisters, who is the head of the Salafi then? Muhammad sallallahu alayhi wa sallam. And uh, the Prophet Allah subhanahu wa ta'ala said the perfect example for mankind, for the Muslims, is in him. Is Saint Muhammad sallallahu alayhi wa sallam. When you follow his exemplary teachings, Allah gets you out of the wood. Consequently, solution to our problems are based on two fundamental issues, things. The first, ilm nafi, useful knowledge, the knowledge that will enhance salvation from the punishment of Allah in the day of judgment. What is that knowledge? Allah says, Allah the Prophet ﷺ interpreted as this that is, knowledge of Sunnah. The companions of the Prophet ﷺ understand it to be this. These are the three components of ilm and nafi. So when people are disturbing themselves, you find a simple way of demystifying complex situation. When they speak their big, big word, complex, complexifying simple situation, you just say, where can we find it in the practice of the companions as taught by the Prophet Sallallahu Alaihi Wasallam? Taha?" But is this solution new, my brothers and sisters? No. The Arabs, before the coming of the Prophet ﷺ, were sedentary people. Huh? They are Bedouins, majority of them. When Quran came to them, before the coming of the Prophet ﷺ, there were already two civilized nations, Rome and Persia, with serious civilization. But they capitulated to the superiority of the practice of these people. And with Quran and Sunnah of the Prophet ﷺ, the companions were able to teach these two nations how to live a civilized life in the true sense of it. Who is more civilized then? the man with Quran and Sunnah. So as Muslims, wherever you are, come out clearly with honor, dignity, respect. Assert your position And no, this is the way. There is no any other way other than this way. There is no time when this way will become obsolete. It is continuously renewing يعني يتجدد بالاستمرار all the time is new what if you have a very big occurrence it comes to you in a big way that is it as a muslims therefore you have to be very close to your source what is that your source Quran, Sunnah, the understanding of the companions. It simplify what they have complexified and it hand you your honor, dignity, and respect in simplicity. When you get this knowledge, you have only one other thing left. What is that? Amalus Saleh. Practicing this knowledge with the intention of reward from Allah in the day of judgment. Don't expect thank you from any person. If they say thank you, say, Alhamdulillah, If not, expect your thanks from Allah subhanahu wa ta'ala. Because of that, you will not be daunted. You become firm with it. Because, you know, the marking scheme is with who? Allah subhanahu wa ta'ala. That is what matters. Anything outside this, my dear brothers and sisters, is innovation. Any innovation are very well embellished. The Prophet Taala said, من عمل عملا ليس عليه أمرنا فهو رد whoever does an action how very fascinating embellished that action may look like and we are not the one who have sanctioned it it is never sanctioned by the prophet sallallahu for warad it will be returned to the sender it will never be accepted by allah subhanahu wa ta'ala so because of that, من حسن الإسلام المرئي تركه أملا يعني What will safeguard your deen? Leave that thing that does not concern you. That thing that is not in accordance to the way. That thing that will not ensure your salvation in the day of judgment. Don't bother yourself about it. Don't, don't feel you know, overwhelmed by any situation. What, your, what should be your concern is this signpost, where you are going, and what is before us. It's very important. Anything contrary to this is an innovation. And that is why all those scholars, they are very firm against innovation. So much so that they said an innovator should not be saluted. Don't throw taslim to an innovator because he has come to subvert the message of Muhammad sallallahu alaihi wasallam. Is a criminal because of the extent of that criminality. The scholar said that put him on horseback and parade him amongst the people in the society. That don't think this guy is an honorable one, is a is an innovator, a subverter, a coup plotter. That is how you should be treated. You should not treat him with respect. Normally, when you keep malice with your brother as a, or sister as a result of feuding for over for more than three days, Allah will not accept your ibadat. But unlike an innovator, in the case of an innovator, when he, when you see him or her, you guide, you try to take another path, because if you grant him respect or honor or dignity, you will be giving him, an, him or her an instrument to further subversion, to further iniquity, to further abomination. So you treat him as if though he or she, him or her, as if though he or she does not exist. In order for the truth of Sunnah and message of the Prophet ﷺ to preponderate in the society. That is very important. That is our message so far. Our tradition has always been that when it is the last Sunday of the Gregorian month, we react to some of the questions that emanate from what we have said in the past. We pray to Almighty Allah subhanahu wa ta'ala to grant us the wisdom to, in order to answer these questions as it pleases him in the way of the Prophet wasallam and the understanding of the company. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Nàwọ́ dàmí ìbéèrè kan àbí sà látọ̀dọ̀ àwọn ọmọ ìyá olóbìnrin. So wọ́n ní ìjẹ́ ah, èèyàn lè àpọ́n yìí sọ ni wípé ẹjọ́ kí ni sẹ̀ríà Islam sọ lórí wípé àbúrò ọkọ àǹtí mi ó sọ pé òun fẹ́ fẹ́ mi mo sì nífẹ̀ẹ́ rẹ̀ kí ni kí n ṣe. Now, the question is let's present it in the way it is. has been asked to make it clearer. Because if we say niece, aunt, and all that, so many people may not even get it straight. Okay, my the husband of my sister. The, the this the sister is asking whether the younger brother to the husband of her sister can marry her. Yes, of course. Yes, there's nothing that prevents that. Uh, this question is coming from the sisters, and there have been serious complaints by the sisters among themselves that most sisters leave their homes to come to the halqa chat. Is either to chat or to sell their wares or, you know, to make the, their halco as a rendezvous. Ah, this is very serious. So serious that some questions that emanate from the sisters, when they are answered, Immediately I go out again. The sister now will ask me same questions. I said, no, but the question emanated from you and we have reacted to, re, to them. And in fact, it took a greater part of our time. I say, yes, but while you are giving the explanation, some people were giving their own halqat too. The intention is that, inshallah al-kareem, before we complete our mosque, may Allah complete it for us, inshallah, before Ramadan, and grant our father, our brother, Banti reward, Alhaji Najimuddin Girado, and all our brothers too. But before then, inshallah, next halqa, I will be among the sisters. Yes. Inshallah al-Kareem, I know the speaker is loud enough for us here to hear, even if I'm there. Abi? Inshallah. So, they are acting to type. Whatever be their age, they still behave like kids. That is the unfortunate thing. Yes. Otherwise, how can you leave home as early as 6, 7 or so from long distance, gather air, are not benefiting at all from why you have come other than chatting and selling some wares and all this kind of thing. It's unfortunate. That is, by the way, the question is <laughs> now, <laughs> agbọ́pọ̀ àwọn ọmọ bini lóbìnrin ìbéèrè wọn la down nísìn ìbéèrè tí wọ́n béèrè ni wípé ṣé àbúrò ọkọ èèyàn ọkọ àǹtí òun àbúrò ọkọ àǹtí òun lóbìnrin lọ́kùnrin sọrí àbúrò ọkọ àǹtí òun lọ́kùnrin ṣó lè fẹ́ òun ibi tí òwe yorùbá ti wọlé dáadáa lélẹ̀ àìdùn ọ̀sán ni là á mú ẹyọ kan ọ̀sán yìí dùn ju pé ká mú ẹyọ kan pé òun fẹ́ràn rẹ̀ gan bá torí pé ó lẹ́sìn ó dẹ̀ níwà ó dẹ̀ jíyàn dáadáa ó lẹ́sìn ó níwà ó dẹ̀ jíyàn dáadáa ó wá ń ìfẹ́ wá wọ ara rẹ̀ but ìṣesí Yorùbá ni pé àá wọ́n lè máa wò yí pé kí ló lè fa yín kọ́ wá tiẹ̀ lọ síwájú rárá ṣeré àwòkọ́ wọ́n lè fẹ́ra wọn but yóò nídìí kí wọ́n rìn sí àgbọ́yé wọn láàrin àwọn òbí dáadáa kó tó lè ṣeéṣe ó ṣẹlẹ̀ sáwọn náà rí a ní àwọn irú instance báwọn ẹni tó wà involve tó yẹ kó bá eh, rìn sí òǹga lọ́kọ́kọ́ bẹ́ẹ̀ gidi fún àwọn ni ah òkè yín ni wọ́n ti ń ṣèyún àwọn èsè yín bí tọ́sọ̀ ni aláì ọ̀dà àwọ̀ tí àgbọ́yé wọn ò tí ì dé ọ̀dọ̀ wa ń bí ẹ jẹ́ ẹ sáfi mọ lókè yín bẹ̀ wọ́n wà á kíra ẹni tí ọmọbìnrin yìí fẹ́ kì í sara rẹ̀ aláì aláì ràázì kì í sara rẹ̀ pàápàá kì í sara rẹ̀ pàápàá so wọ́n lè fẹ́ra wọn bọ̀ tí wọ́n rìn sí àgbọ́yé yẹn dáadáa kòtò kọ́lá wọn mọ́ sábà lọ́wọ́ sí fún wọn inshallah. jazakumullahu khairan. àmì ọ̀yẹ́kù. àwọn abúlé sábà níbi ìka náà. inshallah alhamdulillah agbọ́ pé títí ọ̀sẹ̀ tí ń bọ̀ inshallah àwọn ìyá wa lóbìnrin wọn ò ti lè kọjá sí òkè ń bí ó ti ṣe ó ti ṣe lò báyìí kọ́lọ́mọba parí gbogbo ẹ̀ kọ́gbà san wọ́n <laughs> by next no. week, inshallah, our sisters can use this part of the mosque, the upper part, inshallah, as you know, prepared for them. May Allah make it easy and reward our brothers and all of us. Amen, inshallah. Alhamdulillah. Now, one, two, three, now, four, ben. five. a ní àwùjọ kan ní ọjọ́ kan so wọ́n wá ń béèrè nípa ọ̀rọ̀ láàjọmọ́ láàjọmọ́ so ẹni yẹn wá dáhùn yìí pé ah, pé kò sí bá a ṣe lè ṣe nínú Islam tí kò sí ní máa ṣíjọ mọ̀ pé nípùn gan ní Saudi Arabia pé àwọn salafiyun wà àwọn alisuna wà jẹ̀wọ̀n náà wà pé bọ̀ nǹkan tó máa ṣe tó máa ń sàwọn àǹṣẹlẹ̀ ni pé nǹkan tó bá ń sọ lórí àgbékalẹ̀ ọ̀rọ̀ wọn níbi tí ò bá ti rí parí pé kò sí ẹ̀rí ó ní a máa sọ pé bẹ́ẹ̀ kọ́ la dẹ̀ máa fi ẹ̀rí hàn wọ́n wípé pẹ́nìkan pé rẹ̀ ní alisuna wà jẹ̀wọ̀n àbí àwọn kan pera wọn ní àwọn sálàfí pé kọ́ ní ìjù so tó bá jẹ́ pé gbogbo nǹkan tó wọ́n gbé lọ́wọ́ ó ní kìtàbù wà súnà lórí àgbọ̀yé àwọn tí wọ́n síwájú tí wọ́n dẹ̀ ní ẹ̀rí fún pé kò sí tó láìfi bẹ̀ pé but pé kò ní síjọmọ kò ní síjọmọ pé sálàfí tó wà ní mẹ́ka yẹn pé àwọn àwọn jọmọ kan náà ni àwọn náà so èmi ò dẹ̀ tí ì dé mẹ́ka rí so kò yẹ kí n lè ọlọ́run kó ṣe rọrùn fún mi sá. àmín ọ̀rọ̀ yóò rí bẹ́ẹ̀ ipe àwọn kan pe sọ pé jama àwọn jama sufi ni o ní ní sufi o ní mamlakita arabi ti Saudiya kí wọ́n jáde síta bọ́tí ń tá a mà tí ọba Faisal gan tó sọ nípìlẹ̀ àbí hali Saud ó pé orílẹ̀-èdè yìí lórí Quran àti Sunnah àti àgbọ́yé àwọn sálàf níbẹ̀ lákọọ́lẹ̀ bẹ́ẹ̀ ntí àwùjọ wa tó dẹ̀ máa dúró lé lérí nìyẹn bó ṣe jẹ́ wípé bá a bá rírú ilé àwọn àáfàá ní mamlakta arabitu saudiya wọ́n dẹ̀ dúró lórí eléyìí náà àgbọ́yé le nínú àwọn tí wọ́n jẹ́ sálàf sálàfì sálàfìyún àgbọ́yé wọn lórí nǹkan kọ̀ọ̀kan ó lè yàtọ̀ tí wọ́n fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ láàrin rẹ̀ bó ṣe jẹ́ pé láàrin àwọn sàbí òjíṣẹ́ náà sallallahu alaihi wasallam àgbọ́yé lè yàtọ̀ tí sàbí mi ní ọ̀wà tán náà mọ́lẹ̀ sí pé nǹkan báyìí báyìí ni èyàn possible but èyàn wà mí ni pé wọ́n jẹ́ jàmá tí a kóra wọn jọ pé jàmá kan lélẹ̀ kò sì ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú Islam so kò sí ti ọjọ́ mọ́ báwọn ní Saudi Arabia but alẹ́ ra àwọn kan tí wọ́n mọ̀ pé jamaatu tahfizul Quran alẹ́ ríyàn bíi ní bi tẹ̀rbíyà bi oríṣiríṣi báwọn but kì í ṣe pé wọ́n wá dá lérí wípé ẹgbẹ́ wa ní bó ṣe jẹ́ ti àwọn organizations tó yẹ wọ́n ní constitution wọ́n ní àmì wọ́n ní oríṣiríṣiríṣiríṣi báwọn tó jẹ́ wípé dájúdájú tí nǹkan bá ṣẹlẹ̀ ọmọ ẹgbẹ́ wọ́n fún un ní priority ju any other person lọ tó dẹ̀ jẹ́ yìí pé ẹni tí ó bá jẹ́ mùsùlùmí ni wọ́n fẹ́ kí gbogbo wa fún ní priority ẹ̀ so inshallah al-karim á tún fẹ ọ̀rọ̀ yẹn lójú tá à ń bá ń bọ̀ ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ ẹlẹ́gbẹ́dé kí ni àti Islam kọ sí ṣùgbọ́n ẹni tí ó bá tó mú ọ̀rọ̀ ìbéèrè yìí wá tó bá jẹ́ ẹni tó ní àjò lọ́pọlọ jẹ́ kí ó ka tírà baba bakur abu zaid hukumu al-intima hukumu al-intima òfin tó de wípé ká máa darapọ̀ mọ́ ẹgbẹ́ kan tàbí nínú ẹ̀sìn islam kí làwọn aṣáájú sọ lórí ẹ̀ kí làwọn àfáà tí wọ́n jẹ́ onímọ̀ kí ni wọ́n sọ lórí ẹ̀ so inshallah al-karim tá a bá rí original copy bóyá ẹ so mọ́ kutubi kọ́ bá yẹn wọ original copy kì í ṣe almulakhas min kì í ṣe tí wọ́n kàn tí wọ́n ti summarize rárá hukumuli intima gangan tí baba bakuru abozeyidi ṣe òní kí kọ́pì kan wà tó jẹ́ photostat tí ọlọ́wọ́n bá wa kádàrá wípé kí ó lè rí original copy láti tà fún àwọn tí wọ́n bá fẹ́ rà inshallah al photostat kan wà lọ́dọ̀ mi tó yẹ pé ẹni tó máa ń fẹ́ photostat rẹ̀ kọ́ka kì í wá ṣèyún nìkan ó ṣe tíra kan hilyatu talibil ilm ntí akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ fi ṣe ọ̀ṣọ́ nínú wà wíwù ṣe sí ròrí tí ó fi jẹ́ pé ìmọ̀ ẹ̀sìn Islam ó fi dúró lára rẹ̀ tí ó fi ṣàǹfààní fórí ara rẹ̀ tí ó dẹ̀ tún fi ṣe àǹfààní fọ́mọlàkejì nínú chapters ibẹ̀ wọ́n wá sọ yìí pé so wá rí gbogbo dáadáa tá a ti kọ tá a ti tọ́ka sí fún ọ yìí nínú nǹkan tí ó wàá bí gbogbo ẹ̀ wò ó tó fi ní rere jẹ ò ní wúlò fún ààrẹ dépò pé ó wúlò fẹ́lòmíì òun ni wípé kọ́ wa sọ dára rẹ pọ̀ mẹ́gbẹ́ kan which is true ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n láwọn ṣẹgbẹ́ lẹ́nìí ńgbà tí wọ́n dá dúró dáadáa wọ́n wúlò fáwùjọ ju ìgbà tí wọ́n wà lẹ́gbẹ́ nìsín lọ tó yẹ pé ọ̀gọ̀lọ̀gọ̀ wọn kan tí wọ́n bá fẹ́ lọ ṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn sọ pé o ò lè lọ ọbẹ̀ wọn tọ́rẹ́gbẹ́ fẹ́ lù ẹ̀ náà tọ́dẹ̀ jẹ́ pé bámbámbá lọ ẹni tó bá wà nígbèkùn tí ọlọ́run bá kádàrá pé wọ́n ti fi ọpọlọ rẹ̀ sí ẹ̀wọ̀n ẹlẹ́gbẹ́dé òun ni tó wá kúrò tọ́lọ̀ wá kó yọ tó wá tọ́lọ̀ wá yanjú ọpọlọ rẹ̀ fún tó wá free òun ló lè mọ ìyàtọ̀ láàrin tá à ń sọ yìí tó yẹ pé ni ó fi máa burú ẹlẹ́gbẹ́dé dáadáa tó but àlàyé rẹ̀ dáadáa ṣẹ́rìhù ṣẹ́rìhù hilyatu talibal ilm tí baba sheikh Salih ibn Uthaymin rahimahullah rahmatan wasi'a tó ṣe kéèyàn wá ka aspect wọn ẹgbẹ́ tí mùsùlùmí gbọ́dọ̀ máa ṣe ń gbogbo ìgbà ó ní islam ẹgbẹ́ mùsùlùmí kí ni allah subhanahu wa ta'ala sọ ó baba wa ibrahim o sallallahu ala nabiyina wa alayhi walladhi sammakum muslimin òun lọ sọ yín lóko ẹgbẹ́ yìí tí a máa ní kí ni constitution rẹ kitab and sunnah alanaji salafus salih báwọn ẹni àkọ́kọ́ bí wọ́n ṣe tu débi pé tírà kan wà tí àwọn ọmọ ẹ̀yà kà nígbà kan ìgbà tí wọ́n kà ní ìsìn òtítọ́ bí ogún ọdún sẹ́yìn wọ́n ń sọ̀rọ̀ ní lórí asmaullah wa sifat àáfàá tó ṣe tírà yìí sufi ni pọ́nbélé but ọlọ́run ní kó ní insof ọwọ́ débi asọ́mọ́wá ọ̀sìnfà wọn ń sọ ohun tí àwọn àfa sọ lórí rẹ̀ lọ́wọ́ ni aswab akam wa adalu mawqif wa mawqifu salafiyya ntọ́sọ̀nù níbẹ̀ làwọn ọmọ yẹn ti wọ́n ń béèrè pé àwọn owó tún ní salafiyya náà ti wọ́n ń wá eh, àlàyé káàkiri lọ́lọ́wọ́n bá wá ní kí fi hàn ṣe kòǹgẹ́ ẹ̀ muktasar li ali muktasar olu lili ali yilkafar ti imaamu zahabi ti sheikh nasiruddin al-albani ṣe tahqiqu rẹ̀ lórí pé nbọlọba adẹ́dá wà gan so yanni àwọn tí wọ́n jẹ́ sufi gan wọ́n máa ń sọ wípé tí wọ́n ní sọ fún wọn pé hmm, gbogbo wọn àwọn táwọn ń ṣe yìí mò ń kó tọ̀kan nínú wọn ni o pé ọgbọ́n àti kọbẹ̀ jẹ ni wípé tó lè kóyàn yọ náà ni wípé kéèyàn dó báwọn asálàfù ṣe dúró wàláhì lásì ìkòló náà àbá tó yẹ pé ìgbó lòun wọn òun ló ti àwọn ọmọ ìyá di pé a ẹ ká kúkú dúró ní sàlàfíà pé kí lọ́wọ́ bá sọ kí ṣe ṣàlàyé àwọn sàbẹ̀ ṣe rí lórí rẹ̀ káwọn kúkú dúró lórí káwọn mọ̀ pé táwọn tán lé lórí nù wọ́lá so ntí wọ́n sọ ń pé ní Saudi náà àwọn ẹgbẹ́ wà káàkiri kan ẹ̀ ó lè wà lọ́nà abẹ́lẹ̀ káàkiri káàkiri káàkiri bóyá o ṣe yẹ pé kò sí ibi tí àwọn èèyàn wà tó yẹ pé ànímọ́ rí tí wọ́n fẹ́ máa ṣe bí ò ṣe yẹ ẹ̀ but ntí àwọn àfa àdúró lé lórí tó dẹ̀ jẹ́ wípé òun náà ni mọ́kì fún sálàfù torí wípé gbogbo ló fi jẹ́ pé gbogbo iṣu àkàm kankan wà ní ntí sálàf sọ lórí rẹ̀ ni tí ń túmọ̀ sí wípé àwọn sàbẹ̀ ntí wọ́n gbà ní kéwú lọ́dọ̀ òjíṣẹ́ náà sọlá àlọ́ sọlám ní ní àkójọpọ̀ wọn gẹ́gẹ́ bí ọlọ́run ọba ṣe fi òjíṣẹ́ náà sọlá àlọ́ sọlám so ẹ má jẹ́ kẹ́nìkan kan wá tan anybody jẹ wípé bá lọ́hùn náà nǹkan kan bá bá bá bá irọ́ níjẹ́ bẹ́ẹ̀ láṣẹ kí irọ́ níjẹ́ bẹ́ẹ̀ láṣẹ. translation translation. bẹ́ẹ̀ ni pé ṣé yàtọ̀ wà láàrin salaf àti àwọn tí wọ́n ń sọ pé kìtàbà sunna làwọn ń tẹ̀lé bẹ́ẹ̀ ni yàtọ̀ wà èèyàn lè sọ pé kìtàbà sunna ló ń tẹ̀lé ṣùgbọ́n tí ò bá fi kún wípé pẹ̀lú àgbọ́yé àwọn salaf yóò ṣiṣẹ́ èèyàn lè tẹ̀lé Quran kó ṣe bídà èèyàn lè sọ pé òun tẹ̀lé hadith kò ṣe bídà mathalan òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣàlám ní ìkẹ́ ọlọ́run ọba rahma ń bẹ nínú tá a bá ṣe ní jàmá àbí bẹ́ẹ̀ kọ́ sọ wá sọ pé náfìlà ẹ̀yìn zuru tàbí ìtàfi kátókì zuru tàbí náfìlà kátókì asri tàbí lẹ́yìn magrib sóníkà kì í jàmá kò sọ bẹ́ẹ̀ so bídíà lè but hadith ni kí n bo láti wá gbọ́yé sunna hadith ń bo láti ṣe gbọ́yé àwọn ẹni rí àkọ́kọ́ báwo ni wọ́n ṣe lò ó wọ́n ti ń jẹ́ sàlàfíà gangan nù ìyẹn ni pé àwọn tí wọ́n gba kéwú níwájú òjíṣẹ́ náà sàlàsàlàm tí àwọn náà wá fi kọ́ àwọn tí wọ́n tún tẹ̀lé wọn báwo làgbọ́yé wọn lórí hadith wọn so ti yé báyìí nísìn báwo ni wọ́n ṣe lò ó èyí ni ó fi jẹ́ pé tá a bá ní kitab and sunna wọn ni alanaji salafu salih kitab àti sunna pẹ̀lú àgbọ́yé àwọn ẹni ire tí wọ́n ti kọjá lọ kí wọ́n á lẹ̀ rí kí lọ́lọ́wọ́n bá sọ ó ní wa man yushaqiqu rasula min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi' ghayra sabilil mu'minin ẹni tí ó bá yapa sí ní tó jíṣẹ́ náà sàásìlà mú wa lẹ́yìn ìgbà tí ìmọ̀nà ti fẹsẹ̀ rinlẹ̀ tó ti fojú hàn sí tó wá tẹ̀lé ojú pànà tó yapa sí tàwọn olùgbàgbọ́ òdodo àwọn olùgbàgbọ́ àwọn sábẹ́ òjíṣẹ́ náà sàlá àlọ́ sàlá so that àgbọ́yé wọn lórí ọ̀rọ̀ ó pàtàkì bóò ni wọ́n ṣe gbọ́yé ṣé wọ́n gbọ́yé ìpalẹ̀mọ́ kíta ajúdù ká lóró òru bá ń ṣe ń kí nígbàrí oṣù nǹkan kan ní bá ń ṣe ń táwọn ẹ̀ka kínú kọ̀rọ̀ yàrá ká máa kí káká ẹ̀bẹ̀ káwọn obìnrin olómìnir á lè máa kóde oríṣiríṣi yányán gàjàgà kóbìnrin yọ máa fi ọkọ rẹ̀ lẹ́nu lé kọ́ gba ìta lọ́kọ́lọ́hún lọ kí tí ò tọ́yẹ pé hajj gan tọ́lọ́run sí lọ́rùn àyàn fún tí ọba ní mahram gan wọ́n ní kójókòó lé ní ọlọ́run fún ládàá rẹ̀ gbogbo bámbámbámbá lọ so gbogbo eléyìí ní jẹ́ kí àgbọ́yé oríṣiríṣi tó gbọn síta kọ́kọ́ kó ṣẹlẹ̀ ibi tí àgbọ́yé dẹ̀ ti súnmọ́ dodo jù tó ti súnmọ́ tàwọn ẹni àkọ́kọ́ jù bíi Saudiya kò sí wọ́lá n tí wọ́n ń ṣe lọ́hùn gẹ́gẹ́ báwọn àáfàá ṣe ń sọ lọ́hùn o kò tí ì tó bá a ṣe fẹ́ ṣùgbọ́n kò sí tibi tó tó tiwọn pé ká pa orílẹ̀-èdè pọ̀ papọ̀ báyìí kò sí bẹ́ẹ̀ làṣàkà fìdálì òjíṣẹ́ náà làṣàrà ńlẹ̀ sọ ó ní ìsìláàmù bí ejò ni ó wà ní sọ̀hí Muslim tó bá jáde nínú sáà rẹ̀ sáà mọ̀ tí ń jẹ́ sáà ihò ihò rẹ̀ tó bá jáde nínú ihò rẹ̀ ó lè lọ bí kíbi kó bọ́ àwọ̀ rẹ̀ lẹ̀ síbẹ̀. Si ìyẹn ṣe ṣe ọdún gbé wọn skin èyí wọn ó yẹ wọn ju etí wọn sọ yẹn lọ kọ́bọ́ skin rẹ̀ lẹ́ńbẹ̀ ṣùgbọ́n tó bá yá yóò padà sínú ihò yẹn ihò Islam oní Maka àti Madina gbogbo ìgbà tó o bá dé Madina pàápàá tó bá dé láàrin àwọn tòláàbù ní jamia islamia ọ máa fojú kéré ẹ̀sìn tiẹ̀ bó bá ṣe pé kuranu ní ní ní ń gun ọ ọ gbọ́ àwọn kiraat tó yẹ pé ẹni tó yẹ pé speciality àwọn speciality wọn ni tó yẹ matalan àwọn ọmọ ìdílé ìjọba ní nínú jamia ẹni tó ṣe é dé.

òun ló hàn lẹ́rìí so gbogbo bámbámbámbá o torí pé kí ni ó súnmọ́ pilẹ̀ ẹni tó dẹ̀ jẹ́ tọ́lẹ̀bìlì ilim pẹ̀lú àwọn ulama so ti yé báyìí nísìnyí ntọ́ jẹ́ tó súnmọ́ dodo yóò súnmọ́ ju ẹni ló fi jẹ́ pé gbogbo àwọn àfáà gan library tó Madina tó wà Islamiya. Jamia Islamia àlefiwé àwọn library tó wà sheikh muhammad nasiruddin al-albani ìgbà tí wọ́n fẹ́ jáde láyé kí ni wòsíyà tí wọ́n sọ lórí àwọn tíra wọn wọ́n ní ẹ kó lọ sí madina ẹ kó lọ sí jamia islamia àwọn èèyàn ń bẹ lọ́hùn ńgbà wà ń bẹ a mọ̀ pé wọ́n gbọ́ yé wọ́n sọ àwọn afáàmì wọn pé ẹ já kó fógún fáwọn ọmọ wa kí wọ́n máa bá wa owó lánàá millions or billions tí wọ́n tà mọ́ ni rárá ẹ kó lọ sí jamia islamia <laughs> so irú bámbámbámbá o so Lashak saudi tẹ̀lódodo wọ́n sún mọ́dodo ju any other place lọ Lashak. tabanika ní general kínní ìyapa ẹnu lè wà láàrin àwọn afa kọ̀ọ̀kan kọ̀ọ̀kan láwọn èyí ṣe issue láàrin àwọn sàbí òjíṣẹ́ náà sọ̀rọ̀ àṣà ọ̀rọ̀ dáná àánú àwọn apá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan wà lórí pé pòsíṣàn tèmi ò èyí ò túmọ̀ sí pé wọn ò sí lórí òdodo wọlé àwọn àlẹ. Assalamu alaikum. question tèmi ni pé nípa àwọn oníbídíà nípa ká máa sálámọ̀ sí wọn gẹ́gẹ́ bí ẹ ti fi kọ́ wa wípé àwọn bìdíà tí ó oríṣiríṣi ó dẹ̀ yàtọ̀ síra wọn kì í ṣe kankan náà àwọn tó jẹ́ pé bóyá ń bi mọ́sálásí kọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan tó yẹ pé oníbídíà ni wọ́n tí wọ́n dẹ̀ dúró lé lórí. rárá bídíà tó gbìyàn jáde nú ẹ̀sìn ni wọ́n sọ. ilé tó gbìyàn jáde nú ẹ̀sìn. tó gbìyàn jáde kó nú ẹ̀sìn ńgbà tí abára àǹfààní sí tó jẹ́ pé oníbà wọn ṣe àdúrà ńgbà wọn fẹ́ bẹ̀rẹ̀ ọdún eégún. gbà wọn fẹ́ gbé orò jáde wọn rí ń bẹ̀ tó kọ́kọ́ lè bá wọn ṣàdúrà ń bẹ̀ sáà kò rí ẹ kò sẹ́rí kan tó lè mú wa wọ́n fẹ́ ṣe ńlẹ̀ tàbí wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ bọ̀ṣun òun lọ́kọ́kọ́ lọ bá ń fi fatia ló bí fáwọn gbé lẹ́sẹ̀ ayani ara dọ́là àlẹ́ àfi. ok sir ẹ ẹ fà ẹ àdìsí kan ó wà nù sọ̀rọ̀ Bukhari. naam so àdìsí yẹn gùn bọ̀ mo fẹ́ kẹ́ sàlàyé ẹ̀ fún ọ dáadáa. sọ àdìsí tó jẹ́ ó ní nígbà tó ń sọ̀rọ̀ bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala bí ó ṣe ṣe ìdájọ́ níjọ́gbìn dàlkìyàmọ̀ so nínú eh, ìgbẹ̀yìn àdìsí ànábì wa sọ wípé eh, arákùnrin kan bẹ tí yóò wọ àlìjánná gbẹ̀yìn tí òun inú rìwáyà kan wọn kó tiẹ̀ bẹ̀ wípé olóhùn mọ arákùnrin òun arákùnrin ọ̀hún wọn wá ní kò ṣiṣẹ́ rẹ̀ kankan rí fún ẹ̀mí ara rẹ̀ débi wípé yóò ṣe fẹ́ lómi wípé pẹ̀lú ìkẹ́ ọlọ́run ọba yóò wá wọ àlìjánná so ẹni tí ó ṣiṣẹ́ rẹ̀ kankan ní fẹ́mi ara rẹ̀ nítumọ̀ sí bóyá kò kírun rí bóyá kò gba àwẹ̀ kò yọ sàká but muslim náà ni ẹ̀hẹ́n so adé máa ń sọ wípé ẹni tí ó tí ó kírun tí ó gba àwẹ̀ tí ó yọ sàká tí ó tí ó ṣe kankan ní gbogbo ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ó ti jáde. ó ti sì gbọ́ ṣé mùjẹ́rọ̀dẹ̀ tí ò kírun mùjẹ́rọ̀dẹ̀ pé kò kírun lọ́sọ̀dẹ̀ kèfèrí ni àbí wípé kò kírun jahden ó ń sọ pé kì í sọ̀rọ̀ àyàn àbí kò kí torí wípé takasunan èyí ni wípé ọkọlẹ ọ̀lẹ ni ọ̀lẹ ni ọ̀lẹ òròjú ọ̀lẹ òròjú ó lè báyàn débi wípé n ó ṣe àǹfààní fún un láyé rẹ̀ gan kò ní bìkítà sí yọkọlẹ débẹ̀ eléyìí wá kọlẹ̀ burúkú débi wípé n tí ó ṣàǹfààní fún un lọ́rùn gan kò bìkítà ń pa rẹ̀ ó nírun wọn á mọ̀ bá a sọ̀rọ̀ ẹ ọ̀ràn yẹn ni òdẹ fímílẹ̀ sí tèmi òdẹ fímílẹ̀ sí tèmi ṣùgbọ́n ó mọ̀ pé ọ̀ràn yẹn nírun ẹ̀rí rẹ̀ jẹ́rìí sí mùsùlùmí ni ó jẹ́rìí pé ọ̀ràn yẹn nírun ó yàtọ̀ sí ẹni tí ó sọ wípé ẹ kì í sọ̀ràn yẹn léhun lórí tọ́ba gbogbo ló ń pé kì í sọ̀rọ̀ àyàn léhùn lórí ó ti di káfíìr ó ti jáde kó nẹ́ẹ̀sì islam tọrọ ọ̀ràn yẹn ni ṣùgbọ́n gbà lọ́ràn yẹn ṣùgbọ́n kò kò kí sórí tó ṣeun kúfùrù ni ṣùgbọ́n torí wípé kò sọ wípé kì í sọ̀rọ̀ àyàn kò gbé jáde kúrò ní islam tí wọ́n bá pa irú eléyìn tó fi ikú mọ̀ṣẹ̀rí islam bá wà tí wọ́n bá pa irú eléyìn wọ́n pa sínú ẹ̀sìn ni sóti yé báyìí nìyí torí kò jiyàn kò sọ pé kìí ṣe ọ̀ràn yàn ṣùgbọ́n ọkọlẹ̀ ni káwọn ẹlòmíín náà má bàa kọlẹ̀ kí wọ́n má bàa wí pé bọ́yá kìí big deal tí yàn bá kọlẹ̀ ẹrú rẹ̀ torí Islam ò fẹ́ ká kọlẹ̀ ẹrú èèyàn so pípa tí wọ́n pa òun ok àjogún rẹ̀ ẹ̀ẹ́d àwọn ìyàwó rẹ̀ ó ṣòfò ṣùgbọ́n tà kọ́kọ́ tọ́jẹ́ pé ń jiyàn ni kìí sọ̀ràn yàn àwọn gbogbo àwọn èèyàn tẹ́ ń tiẹ́ náà ṣe bí kí eléyìí sọ̀rọ̀ yẹn kì í ṣe kínú èèyàn bá ti da kẹfìrí lélẹ́yìn tí wọ́n bá pa káfíìrì ni wọn ò ní sin sí tẹ mùsùlùmí àlàyé tó wà ń bẹ tó yá para rẹ tó wà láàrin. ẹjọ́ kò kan sá nípa tẹ̀júwèdì tí ẹ mọ̀ sọ ẹ má bínú. a gbọ́ táwọn afáàkàn sọ wípé tẹ̀júwèdì ìfikà Kùránì gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì máa ń sọ wípé àwọn afáà máa ń sọ wípé ẹni tí ò bá ká pẹ̀lú tẹ̀jú. àwọn afáà gangan kọ ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn ni tẹ̀jú. tí mò ń lọ gangan náà nìyẹn wípé ẹlẹ́ṣẹ̀ ni hmm. wípé tí èèyàn bá ti lè ka Quran pẹ̀lú àwọn hárọ̀fì tó wà ní Quran tó yẹ pé èèyàn ń kọ̀rẹ́ ti àwọn hárọ̀fì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó ń pè é tí ò bá lo tajwid bóyá bíi tí ó ní ibi tá ti fagùn tí ó fagùn. kọ̀dẹ́sì kò jẹ́ bẹ́ẹ̀ nìkan. kul àti kaf wọ́n yàtọ̀ síra wọn ìnsẹ̀ tó ń ṣe kúl tọ́wá ní kúl sọ́mọ pé kúl jẹun níjẹ́ báwọn kúl sọ pé níjẹ́ báwọn sọ́mọ pé ó ti yí ìtumọ̀ kúránì padà so òfin ẹ̀ńtọ́ ọlọ́run bá sọ pé ẹ sọ pé sọ pé tóun wá sọ pé jẹun kí ni ó ti ta sí inú àlà ọlọ́run ọba ọ̀pọ̀ báwọn lọ okay. muslim ó ní muslim muslim bó ti yí ó ti yí tuma rẹ̀ aha. ẹ so àlàyé mo fẹ́ pé irú ẹni bẹ́ẹ̀ tó bá yẹ pé ó ń pe àwọn aráàfin yẹn dáadáa. bẹ́ẹ̀ni but kò kan ló tẹjú ìdùn ní bọ̀ tó ń para fi dáadáa wípé irú ẹni bẹ́ẹ̀. eléyìí ni wọ́n yaani ló fi jẹ́ pé ntí àfi bẹ̀rẹ̀ tẹjú ìdùn ní makharijil huruf ibi tí àwọn àràfin ti ń jáde ṣó orí yòókù fífàgùn tó o bá ń lísìtì sí àwọn kìrà art dáadáa bíi ti kúsẹ̀rì bíi ti abdulbasi tàbí samad minshawi tàbí àwọn sudais àti eh, imaamu huzaifi kìí ṣe gbogbo ìgbà ni wọ́n ń fa wọn ibi tá a ká fàgùn ni wọ́n ń fàágùn tán po tó ń túmọ̀ sí pé ká fà níwọ̀ntúnwọ̀nsì ọwọ́ pàmísìbò so a ní múyàn lọ títí lórí wípé fífàgùn mudud a ní múyàn lọ títí lórí mudud but àwọn oyún láìta nínú òfin ju àwọn yòókù tá a kọ́kọ́ dá kọ níbi àwọn makharijil hurufu yìí lọ nàbí kí ní béèrè òtí béèrè kan irú èèyàn bẹ́ẹ̀ ah. a lè sọ wípé ẹlẹ́ṣẹ̀ ni. tó bá jẹ́ wípé kò ní máa rẹ̀ kò dẹ̀ béèrè kò wá ìmọ̀ kò wá ìmọ̀ ń ah. ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n àwọn kan wà tó jẹ́ wípé ó wá ìmọ̀ ń bá ṣe sáwọn rẹ̀ ni bọ́lọ́run bá ṣe sáwọn kò sí bó ṣe lè ṣe tí ó mọ tí ó pè é sà chá ni ọmọ rẹ chá. wọ́n la laali náà ládùúgbò ó ṣe correct god god ṣe correct kò gbàgbọ́ kẹ̀. kódà kọ́mọ tí ń sọ ni kọ́mọ tí ń sọ ni ẹni tí ọ̀rọ̀ ẹ pé kò ọ̀takú sórí tí ò yẹn jú wọ́n dẹ̀ pé àkíyèsí rẹ̀ sí kí wọ́n fàtú torí wọ́n máa ń fún wa ní àpèjúwe yìí ní gbogbo ìgbà wọ́n mú ẹnìkan wá láti ibi oríko kan kọ́dí ni tẹ́lẹ̀ wọ́n dẹ̀ ha sórí pé kọ́ wa máa wọ́n mú wa láti kí i máa jẹ́ ọ̀kan nínú àwọn àìmà ní Madina but tẹ̀júìdì rẹ̀ ó wọ́ díẹ̀ ó wọ́ díẹ̀ gbogbo ìgbà tó bá ti kírun tán àwọn èèyàn wọ́n wọ́n súnmọ́ wọ́n ta sí i padà lọ súnmọ́ àwọn ọṣẹ wa da ntó ti ha tẹ́lẹ̀ ọ dalẹ̀ ọ wa tún ha ọ pé kọrọrùn ó difficult ẹni tó bá kùnà àyọmọ pé lè yẹ kọ da ìkàkùkà tó tó ti gbé sórí tẹ́lẹ̀ kọ dànù kọ alẹdùn gbé mi sí kọ fọmáàtì ẹkọ sọ tí wàá install omi kọrọrùn pa kọrọrùn wọlá ọdẹ ṣe bẹ́ẹ̀ jẹsà ọlọkẹ so ntẹni àfa yìí éjì tó dẹ wọ. kó tó di pé ṣe léyìí ọkọjá ogójì ọdún tó bá fi ṣe léyìí á ẹnìkan kan lẹ́rìí kọ́lá wọn kó àwọn ṣe náà àmì ọ̀yọ̀kọ̀. ìbéèrè tèmi òun pé.